أعوذ بالله من الشيطان الرجيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتل ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وتلاقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب الجنة أولئك أصحاب النار هم فيها خالدون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أجركوا ثم نقول للذين أجركوا مكانكم أنتم وشركاؤكم فزيننا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أم من يملك السماء والأبصار ومن يخرج ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فسيقولون الله فقل أفلا تتقون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ويوم نشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم وأنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا ضلال فماذا بعد الحق إلا ضلال فأنا تصرفون الحمد لله رب العالمين بدأت ببسم الله والحمد أولا على نعمي في لم في ما تنزل على نعمي لم توصف ما تنزل بدأنا ببسم الله wàlàhámúdì àwàlà aláàánú àmì lámù tó sọ bí màtàlá zàlá aláàánú àmì lámù tó sọ bí màtàlá zàlá. بدانا بتوحيد الإله مبأسم الله سنختم بذكر الحبيب مجملا بدانا ببسم الله والحمد أولا على نعمه لمدود بما تنزل على نعمه لمدود بما تنزل فمنها صلاة الله ثم سلامه àdálẹ́ mú sí bàbá. Bẹ́ẹ̀rẹ̀ léwo ojú oṣù mo kà mí rà. Àdálẹ́ mú sí bàbá. بدأت بمن قد قال إن تنفع الذكرى فذكر فإن الوعد قد جاءكم زجرا فذكر فإن الوعظ قد جاءكم زجرا orúkọ ọlọ́wọ́n ọba tí kinní kan ò tó kojú ẹ̀ èsì nǹkan kan tó lè bá orúkọ ọlọ́run kojú láàfin sàmáyé wàlàfìlà àrùn bàdánà bíbí sími ńlá. òsì kìíní náà ní sánmà. wàlẹ̀ hamúdì àwòwàlà. tó lè dojú kọ orúkọ ọlọ́run kókó wọn bàjá. kò sí nílẹ̀. Mọ́símì mi nǹkan ní ìjọ lọ ń lọ, ṣùgbọ́n tó o bá ti yẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó ṣe yẹ̀ kúò nínú àràṣẹ ibi ọlọ́run wá fẹ́ràn wa dé béèyàn bá wá ń súnmọ́ lọ́hùn ní àtàǹpàkò ìgbọ́n lọ́lọ́run ó fi máa súnmọ́ yàn ẹ̀wù bọ́lọ́run ti fẹ́ràn wa ọba ṣe ń tí ò ju àtàǹpàkò lọ òun lọ bá fi súnmọ́ ọlọ́run.

ó kọ́ ọba yìí òun náà la tún fi wọnú alukóránù tìrọ̀lẹ́ yìí. لا يدر مثله شيء في الأرض ولا في السماء ọba tí kinní kan ò tó bá dojú kojú ọlọ́run ọba ó kọ rẹ̀ tóbi èèyàn lè bá forí gbárí kò sóńtọ̀ ń sánmà kò sí nílẹ̀ ó kọ rẹ̀ láti fáárà. bàdá náà bíbí sí ní láì wàlẹ́ àmúni àwòwàlà aláàyàmí lámùtò sọ bí màá tànà jálá aláàyàmí lámùtò sọ bí màá tànà jálá. lẹ́yìn ìforúkọ ọlọ́wọ́n ọba. wọlé èyí tó tún tẹ̀lé náà ní ọpẹ́ kádúpẹ́ fọlọ́hun ọpẹ́ lọ́tẹ̀lé ìbẹ̀rẹ̀ ló kọ ọlọ́run afọpẹ́tì. wàlẹ̀ hamuri ni àmì làmùtò sọ fi màtánà zọlá. ni à ń dúpẹ́ fún lórí ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa ìdẹ̀ra tó jẹ́ sí wípé làmú tó sọ ẹnìkan ò ẹnìkan lè kàdéra mélòó la fẹ́ kà. ojoojúmọ́ náà sọ kalẹ̀ lé lórí là ń jẹ lọ́yìn nínú Ramadan abátún ló sáà àforíjì ọlọ́run ó tún dé tí ó tún máa ń sọ̀kalẹ̀ á wà á bá ìbọ́kun náà kúrò lọ́rùn wa á bà jáde fún bẹ́ẹ̀. ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ fún wa. على نعمه لمدود بما تنزلا adúpẹ́ fọ́lọ́run látara orí rẹ̀ lára wa. wà mí ní àṣọlẹ́tù láì ìṣúrùmẹ̀sálámù. ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run kọ́ máa bá a ẹ̀dá. àdáni على لمبغها لكل وجود مكملا òun ló kí oore tí ń bẹ níbi ìjókòó tá à ń jó yìí aṣíwájú wa okuba bunu amir nínú ọ̀rọ̀ rẹ̀ tó gbà wá látọ̀dọ̀ ànábì ó lànábì sọ wípé afàlàyà zidu ahadukum ilal masjid kí ló ń ṣe ń lé. tẹ́nìkan nu yóò fi ní lè dìde kí wọ́n pé bó lọ ń lọ kó pọ̀ ń lọ mọ́sáàsì. kí wọ́n wá bí ọ léèrè pé ṣé wọ́n ń ha oúnjẹ ń bẹ̀ ni akuti kírun tán tí ló tún lọ ṣe kọ́ wá sọ fún ọ jẹ́ pé èròǹgbà tó fi lọ ní yàtà àlámù àwọn yàkàràwù àyàtẹ́yìnì. min kitabillahi azza wa jalla. ọbẹ̀ lọ kọ́ ẹ̀kọ́ alukuran ọ̀rọ̀ ọlọ́run pé lọ ń bá lọ bóyá àyà kan ni tàbá àyà méjì òun ló ń torí ẹ̀ tó fi ń lọ sí mọ́sálásí. ànábì níbo ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀ fún ọ òun lọ kí àyà kan ni tàbí méjì nínú ọ̀rọ̀ ọlọ́run. anabi ní xeeru lahu mina kọtaini wasalaati olóòrèjú kẹ́nìkan wá pé òun mú ràkúnmí ní ńláńlá méjì ọwọ́ apá ọwọ́ èèyàn ọwọ́ a máa gbà ń sàrà kódà tún jẹ́ mẹ́ta ìjókòó fi kan fi. làkúnmí ńláńlá méjì àbí mẹ́ta kó fi ṣe àánú lọ kódà bó bá sọ lọ bá ké olóore ju mẹ́ta lọ bó ṣe àyà mẹ́rin lọ ànábì ló lóore ju mẹ́rin lọ kódà wà mí ní àdáàdì hinna mí nàlẹ́ máa kà bẹ́ẹ̀ kò lè ní ládá bọ́lá ọba wá ṣe yìí fún èèyàn bó ṣe ṣe fún wa ọlọ́run àmà dúpẹ́ alhamdulillah ọlọ́run mọ́sálá ìwà gba ọpẹ́ wa àmín àwọn tá a jèrè yìí lára wọn àlè gbàgbé wọn gbogbo gbà bọ́lọ́wọ́ ọba mọ̀ fàlùbáríkà sí ẹ̀kọ́ tí èèyàn bá mọ̀ gbà lára èèyàn ìgbà míì amọ̀mọ́ sún yẹn ó pé mo a àní gbogbo ètò òun fọ́rẹ́ra yìí ọba sẹ́rí padà ń bí dáadáa àìmọye èèyàn ti ń ṣe dáadáa ìdúni níwèé ọ̀rọ̀ ọlọ́run tó ti sẹ́rí padà. orí bá a ṣe báwọn tá a gbà á gan kọ́ wa òun ló fìdí tí a rinlẹ̀ nídìí ẹ̀ báwọn náà wẹ̀yìn wò ọlọ́run sì ní wọ́n tán lé lórí eléhùn náà làdúrà wọn ọlọ́mọsálá ìkẹ́ àwọn àlùfáà wa àbáwọ̀ àgbà tí wọ́n ti bọ́ alkiyama sọmá àtúnṣe kalwalid abdulbaki muhammad ọlọ́mọdélékún kẹ́ wọn àwọn tí wọ́n jọ máa wọn táwa náà jẹ́ kékeré kanú wọn tí wọ́n gbaṣẹ́ bẹ̀rẹ̀ lórí àáfàá wa gbà táwa kó gbogbo àwọn ọmọ wọn táwọn náà ti di àáfàá gbà tá a kó wọn tìǹán tá a dá yín ọlọ́jọ́ máa lọ wájú láti tóbi ọlọ́run akí gbogbo wa kú ìfi ìgbàgbọ́ ṣe lórí èyí tá à ń ṣe táwọn á ń jókòó tọ̀rọ̀ ọlọ́run ìgbàgbọ́ la fi ń ṣe. ìtọ́ bá lónìí àìrójú tó bá ó débi kéèyàn fẹ́ má lè rí tọ́lọ́run níbi àìrójú dé bá ayé dé èèyàn fẹ́ lè má rí tọ́lọ́run ọfẹ́ lè má ríro ní ti wù kọ́ ma láìrójú tó dé báyé ṣùgbọ́n lọ́hún ọ̀sánú àwa. ọjà máa rí ìgbàgbọ́ à ń rí fi ṣe à ń rí ìgbàgbọ́ fi lò ó ọlọ́run adúpẹ́ fún ọ ọba wá sí ìgbàgbọ́ ọlọ́run bíi tí kálukú náà ọba mọ̀ wá ibi wèrèwèrè náà lẹ́yìn náà ọba wà rìn ká bí èjì rẹ tó sọnù ìrìn tí ò ní ẹlòmí máa bẹ lóko tí ò tí ì délé ọkọ àwọn asùn sábẹ́ igi láì mú kan ṣe ẹ̀yin wá pa ẹ̀mí yín pọ̀ ìgbàgbọ́ ni ó olàfáàfin ní ìdálí ìdálí mánu dọ́ọ̀à fàlà àmánù ìdálé ìmọ̀nù dọ́ọ̀tà láàmánú. wàlá dúnìyà lè máa ń lámúyà àyàdínà. wàlá dúnìyà lè máa ń lámúyà àyàdínà. wàlá dúnìyà lè máa ń lámúyà àyàdínà. nígbàgbọ́ bá ti sọnù máa yàn lọ. ìdálé ìmọ̀nù. dọ́ọ̀tà láàmánú ẹ má retí dáadáa kankan lọ́dọ̀ ń tọ̀ mọ́ tó lè ṣe fẹ́ sìn kò sí kò sí dáadáa tẹ́ ẹ lè retí mọ́ lọ́dọ̀ ẹni tí gbàgbọ́ tọba ti bọ́ ọmọ lọ́wọ́. ìdálé mẹ́nu dábàlá ẹ má retí ìgbàgbọ́ lọ́dọ̀ ẹni tí ìmánì ọ̀bá sí fún kò lè sí gbàgbọ́ kò lè sí fàyàbalẹ̀ kan tó péye lọ́dọ̀ ẹni tí ìmánì bá ti sọnù má lọ. wọ́n dágbére fún àmánù. àfàyàbalẹ̀ tí yàn ìgbàgbọ́ lẹ́ẹ̀bà lọ́dọ̀ ẹ̀. آمنوا ولا دنيا لما لم يجينا على دنيا لما لم يجينا ẹni tí ọ̀rọ̀ bá ti fi ẹ̀sìn sáyé kò fẹ̀sìn kò fi ẹ̀sìn kò fi ṣẹlẹ̀ ayé àbá ní ẹ̀sọ́ fún páyé tí ń wọ̀n gangan ọwọ́ rẹ̀ lè tẹ́. ni máa lọ́rùn yáà ayé jagbajagba onílé ayé ẹni tí ọba ti fi ẹ̀sìn kó fi talé ayé rẹ̀ jí òtẹ́ ìwọ̀n ń bi kí ọwọ́ rẹ̀ ọba yé ṣùgbọ́n mẹ́jẹ̀sìn ọ̀bọ́ ẹlẹ́dùnìyà bá ti bọ́ gbogbo ntọ́wọ́ rẹ bá tẹ̀ láyé òbú ni ó la fi kíá. wọ́n lẹ́dùnìyà ni mẹ́jẹ̀sìn ọ̀bọ́ وما رضي لا يا تبلا ما من غير دين رضي الحياة بغير دين فقد جعل الفناء قرين فقد جعل الفناء لها قرينا الفاني وما رضي rọ́bì ìyálà àyáta ẹni bá jáyé nìkan ló gbé léyà òun ló ń ṣiṣẹ́ fún bíkẹ́rì dínní ọwá ni wọ́n fi ẹ̀sìn ẹ̀fìsẹ́gbẹ́ kan ọ̀rọ̀ táwọn sọ yìí kìí sọ̀rọ̀ ẹ̀sìn. Bọ̀kọ́ díjà lẹ́lẹ́ bàbá gbogbo ẹ̀dá tó bá ní wọ́n yọ ọ̀rọ̀ ẹ̀sìn kú ọ̀nà ọ̀rọ̀ ọ̀hún ìparun lọ ń kọ lẹ́tà sí. Fọ̀kọ́díjà lọ́lùbà náà Ọba tí ò yọ ẹ̀sìn kú ọ̀nà ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìlàbá wa dúpẹ́ sí. Alhamdulillah. Ntí ó lè àkó nídìí eléyìí tá a fi ní lè ṣe má àdánwò ni. Ọlọ́run má fi kẹ́nìkọ̀ọ̀kan wa. Àmín. ibi tá a ti sinmi lánàá òun náà níbi ọlọ́run tí ń bá ní sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ ọ ń sọ̀rọ̀ lórí àwọn kẹfìrí àtìyà tí ó fi jẹ wọn. nígbà ojú wa ní ìwé wípé nù náà já ànámà ni wọ́n máa gbé gbére ó wá tún sọ fún ànábì pé kó máa kì wọ́n lọ yawma nasurum jamiya wa yawma nasurum jamiya ọlọ́run ní kì wọ́n lọ. máa kí àwọn kèfèrí lọ ọjọ́ kan ń bọ̀. wàyẹ̀ ó mẹ́nà àdúrú jẹ̀mí á. sáàkó gbogbo àtẹ̀yìn àti níta ń sìn lẹ́yìn ọlọ́run sáàkó gbogbo yín síwájú ọlọ́run ọba. mẹ́nà kúlù. a wà á máa. kúlù nílẹ̀ ní nàìjíríà máa dùn ọ̀tá òkun. a bá wọn tí wọ́n mú nǹkan mí lẹ́yìn ọlọ́run ó sì àwọn tí ń sin nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ẹlòmíì ọmọ pẹrẹ yóò rò wípé lẹ́sìn lòun tí ò ní mọ̀ pọ́n ti sin nǹkan ní ìlẹ́yìn ọlọ́run kéèsè kìkìdá àwọn tí wọ́n bí òkúta fẹ́ kùlé tí wọ́n tọ́pọ̀ oṣù àwọn nìkan kí wọ́n sin nǹkan ní ìlẹ́yìn ọlọ́run kéèsè kìkìdá ẹni ó rírin málẹ̀ tí ń dàbì sídìí àwọn nìkan kọ́ ni wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run kèé ṣe kìkìdá ẹni ó ru ẹ̀kú lórí kèé ṣe kìkìdá wọn ni wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹlòmíì ó ń sírò ara rẹ̀ mára àlìwúmọ̀ yìí wàyí abúdó làwùsàn. tọ́jẹ́ sí wípé òòsà onísìnsìn ó sì sí ara rẹ̀ wípé ọmọlẹ́yìn ànábì lòun wà nínú ọmọlẹ́yìn ànábì lòun ara wa lòun ó sì ọmọ gbogbo ìgbà tó ti ń nígbẹ̀kẹ̀lé ebi làwọn ológun náà bẹ́ẹ̀ bábẹ́ ẹni tí ń bọ̀ gún léèrè pé ta lọ́dà yọ̀pọ̀ lónìí bẹ́ẹ̀ dolégún léèrè wípé ta lọ bẹ́ẹ̀ yọ̀pọ̀ lónìí ṣùgbọ́n lọ jókòó tòkúta ó ń pè é lógún nítorí àníyàn rẹ̀ wípé yóò mú òun tètè súnmọ́ lọ yóò jẹun tó ń béèrè ó tètè yá irú ẹ̀ nìwọ náà tọ̀ntọ̀n kankan ńlá. nítorí nkankan tó fi ó ṣe ọ wà nú àwọn ẹlẹbọ tí wọ́n kó jọ́njọ́ gbé ilé àdìkìámà wọ́n rò pé àwọn nìkan ni wọ́n jọ yọ ọ lẹ́nu bọ́ bá bàbá tẹ́ ẹjọ ń irun bàbá bá nú àkójọ yìí wí ẹni tí ń nǹkan ní a lè wí ìjọ kan ṣoṣo ṣùgbọ́n tó bá iṣẹ́ ibi tọ́mọ èèyàn ti ń fèlì nù ní bá gbé sẹ́mi kọ̀ wá sẹ́mi kọ̀ wá ipò owó fi rẹ̀ sí ibi tí wàhálà wà nù ọlọ́run ànábì máa kí wọ́n lọ ọjọ́ kan na ṣúrò jẹ̀míyà dákò gbogbo yín lápapọ̀. ọlọ́run ní lẹ́yìn náà láwa máa sọ fún labí náà ṣírakù àwọn tí ń rúbọ mímí ọlọ́run àádà wọn yọ ṣàpọ̀ wíbò míì náà pé wọ́n mú tá a zúlì ìyá àlámú ahadí ilé ẹ̀rùpá àṣọ lánàá bá mọ kùránù wò ó ní ọmọ ti sọ lóye Onáàánú, ọlọ́run ó pé ẹ̀yin Násùrù wọn mú jẹ̀ mí á, a kò gbogbo àwọn èèyàn jọ súnmọ́ náà kú ló lílà bí i nà àjọ àkó. A máa sọ fẹ́lẹ́bọ pé màkánù kún, a ń tún ẹ̀yìn bì. Àtàwọn tẹ́ mú lé ẹlẹ́bọ mbọ ń bọ ẹbọ bí ẹ má dàpọ̀ sọ níyà sí pé wọ́n mú sáàzù lìyàwó. ẹ pínyà ẹ pínyà ẹ má dàpọ̀ ni mú jírí mu nà ẹ̀yìn ọ̀bùn afásọ̀nùtọ̀. sáàzù ẹ jìnnà sáwọn tí wọn fi ilé ayé wọn sì ní. àdé ilé ikú ọlọ́run ó tún máa tẹ̀síwájú pé sẹ́hùn ti ṣèlérí fún yín ni ẹ̀yin ọmọ ànábì ádámà alátàbùdú bọ èṣù ẹ má sin tó yàtọ̀ sẹ́mi ọlọ́run ndáàbí yà yín yàwọn ẹni ìkẹ́nu mo ti sọ fún yín pé ni ẹ máa sìn bẹ́ẹ̀yàn bá rọ́lọ́run sìn òun lè èèyàn fi wà lójú ọ̀nà tọ́tọ́ ọlọ́ọ̀lá kò gbogbo wọn jọ kò ní í sẹ́kẹ̀ nìkan lápapọ̀ àwa máa sọ fáwọn tí wọ́n rú nǹkan mi ìmẹ́mi ọlọ́run òbí tẹ́ wà yẹn mọ́dàpọ̀ máwọn tó fẹ̀mí sìn mí nìkan ká dàpọ̀ sí ni nìkan káàdá yàtọ̀ lónìí wàsúrà sọrí torẹ́ ẹjọ́ ẹjọ́ fi ọ̀rọ̀ jómi torú ọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń ṣẹbọ àtẹ̀bọ tẹ́ ń ṣe. ọlọ́run jí ó yé wa wípé àwọn àfẹ́ ẹ̀sìn bá a ṣe wí lánàá wọ́n ní kò sí ń tọ́sàdá yẹn ni. gbogbo ọ̀ràn táwọn èèyàn bá láwọn ń sìn lẹ́yìn ọlọ́run ní wọ́n fi gbà pé yóò kọ́ àmàlẹ́kà náà nú. bó tilẹ̀ pé àkẹ́sẹ̀ páwọn ìyà láfi mẹ́nu díẹ̀ ń bí ọ̀rọ̀ tànábì gbogbo mà pé nkú wí fún wa náà wà nú ẹni fún ọjọ́ máa bára ẹ̀yin tẹ́ ń pariwo ẹ̀ pé yín ọlọ́run ọ̀dà yín pọ̀ mánàbí yìí sá pé ẹ̀bí hàn léèrè. ọ̀sẹ̀ ìyáni náà bẹ́ẹ̀ náà hùn. ọlọ́run láàrin wọn á tún wá láwọn méjì. àwọn tí wọ́n ń bọ lẹ́yìn àwọ̀ ọlọ́run wọ́n takò wọ́n níjọ́ náà pé máa kó ìyá àwọn akọ́lẹ̀ ń o àwọn ń sìn án àwọn àwọn èyí tí wọ́n mú zairu zairu Yahudi àná pè lọ́mọ ṣe pé lọ́mọ òun náà gbogbo ogi gbogbo òkúta àtẹ̀kú gbogbo wọn ni wọ́n takò yín fakafa billahi shahidan. fakafa billahi shahidan bainana wa bainakum. ọlọ́run wọ́n wà máa tún sọ fún wa pé báwa bá tiẹ̀ ń sọ fún yín pa wá kẹ́ ń tẹ́ ẹ fẹ́ takò wá ọba tó jọ dá wa rèé ó ti tó lẹ́lẹ́ni. بينكم إن كنا عن عبادتكم tí ó bá jẹ́ pé lóòótọ́ làwa ya fọ́nú fọ́ra a ma ń pa pé ẹ̀ ń sìn wa ọlọ́run ti tó lẹ́lẹ́rìí láàrin wa ní mùsùlùmí náà ṣe wà ní o gbogbo nǹkan bó ti ó lé tó ọlọ́run fi máa ṣẹ̀rí o ọba ti fọlọ́run sẹ̀rí mọ́tò mú nǹkan míì mọ́ ibi ẹbọ ti bẹ̀rẹ̀ nù ẹlòmíì pé ọyọ́ fẹ́ búra nọ́ọ̀bà bọ́ bàtà lẹ̀ pé orí ilẹ̀ ló wáyé ọlọ́run èwo lọ fẹ́ mú bẹ̀ jámẹ̀ tó ń sìn àbí ó sì fìlà pé orí ìwúre lábẹ́ sánmà jámẹ̀ tó ń sìn ń bẹ̀ bá ní bí bá ní bílẹ̀ bá ní bí sánmà bá ní gbogbo ẹ̀dá tó ọba fọlọ́run búra fún tó ọba gbọ́ kò sí tó lè fi búra fẹ́lẹ́ tí ó gbọ́ tọ́ba sì ni ó fi nǹkan míì sọ́yàtọ̀ fọ́lọ́run búra sọ wípé sì ń ti ọ̀gbá lóyìn tí mo fi búra yóò bá ti ti ọlọ́run já fọ̀ràn lẹ̀ já filẹ̀ wọ́n yóò kó bọ́ o ó fi dórí ayé tí ń bọ̀ ní ìsìn tẹ́ ẹ fẹ́ lé wọ́n ti lé ìbò ń bọ̀ lọ́nà gbòǹkan ni wọ́n fi máa búra fún yín nìsín àbí wọn bá fún ẹ fún ọ lówó wọn tẹ̀sí láwọn ó pè ẹ máa búra ìgbẹ́ sáwọn lẹ́dìbò fún àwọn tó fún yín lówó. Fọ́tọ́fọ́ bí ilẹ̀ ìjà ìdá. Wọ́n láwọn ò ní gba wà láì. Wọ́n nítorí pé ẹ̀ máa ń fi wà láì yẹn purọ́. Àà sẹ́wọ̀n olè náà ga máa pókùrọ̀ lé ìrìn àtọ̀bá káyàn mọ́. Ó pókùrọ̀ ni ọ́. kí ló ń ti tó lẹ́lẹ́rìí gbogbo ohun tó ọba fẹ́ máa ọfẹ́ máa búra lé lórí ọlọ́run nìkan ni mọ́ńkà náà há lè fà fàníyà lè ọlọ́run nìkan ni kó fi búra ó ní ó fi búra o má fi nǹkan ọba sì rí nǹkan kan tó tóbi ẹ ọ̀yà mọ́lọ́ pé wà rọ́bù kàába mo fi ọba tó dá kàába ìbúra nàgbé máa kàába tóbi lẹ́mìí wa kò gbọ́dọ̀ tóbi débi kọ́ ọmọ fi búra kó mẹ́ta àkàámà bẹ́ẹ̀ ṣe máa wú àkàámà ẹ̀ṣẹ̀ bàbá kójakójá ara ìpìlẹ̀ ẹbọ ni gbẹ̀lá gbọ́dọ̀ sọ́ra tàbá fẹ́ jẹ́ olùsílọ́n tó tọ́ táà ní wọnú àwọn tí wọ́n kó kúrò nínú ìjọ ọ̀kẹ́ wọ́n lọ́lọ́run ti tó ó tó lẹ́lẹ́rìí. ajẹ́ni tọ́fọ́ afọ́ àmà lẹ́yìn ọlọ́run. Mùnáàlìkà dábìlú kúlù náà sí máa àdílà báyìí. Ọlọ́run ní ń ọ̀rọ̀ bá débẹ̀ yẹn. kálukú ó jìyà ń tó ti ṣe ṣáájú gbogbo ẹni ó ṣe nǹkan ní ìlẹ́yìn èmi ọlọ́run lásìkò tí wà jẹun ẹ̀yà rẹ̀ àgbẹ̀ kálukú ní ìsìn láyé tó wù ní dánwò kódà àwọn tún máa fi wọ́tọ́ lọ mọ́sáàsì rẹ́rìn ni torí pé ó rí wípé bóyá dánwò ọmọ rẹ̀ kú tí oṣù kú àníkọ̀tán àti ẹ̀ńpọ̀ yìí mọ́sáàsì ń lọ́mọ kú kú mọ́jọ́ ọ̀dọ́ padà mọ́sáàsì o ẹni olóore jù ọ lọ tí wọ́n fi sẹ́rán mẹ́fà ló kú lójú ẹ̀ yá ń tiẹ̀ gbọ́dọ̀ wá wà. èyí tó sì sẹ́kù tó sẹ́kù tó sẹ́kù ojú ẹ̀ náà ló ti sọ ìgbà tó náà bọ̀ wá báwọn fún un ní Fatima Fatima náà ọmọ méjèèje Fatima nìkan lànà bí fi ayé. tòró òun ni màlẹ́kà kú bá ń bọ̀ wá dé bá nàbì àwọn ń béèrè pé ta ni wọ́n wà lẹ́nu ọ̀nà ń gbọ́ ọlọ́pẹ́ àlejò ah, bàbá ẹ̀ e ní ẹtí máa ń fọ́lé adùn nù hmm, máa ń fọ́lé adùn ló déhùn máa ń sọ máa dọ ọmọ òwú kàn tí ó sọ ìyàwó dókó bá ti mọ̀ bànújẹ́ bànújẹ́. bàbá àwọn ti fẹ́ lọ anabi ah, ló súnmọ́ ló súnmọ́ ìgbà ìyá wa Fátímà súnmọ́ anabi wa sọ̀rọ̀ sí létí ìyá wa Fátímà wa gbójú padà ọ̀rẹ́ rẹ̀ ọ̀pá máa wò pé ah, ọ̀rọ̀ tánábì ma sọ fún mọ́dà o nítorí sọ fún náà ni wípé ìwọ lọ́jẹ̀ ni àkọ́kọ́ bí nínú gbogbo ẹbí mi tó padà wá tó lọ mi abá mi nítorí nínú bí àbá bá sọ ẹ̀fọ́ ọmọ ogun náà kọ́ pé ẹ̀ tí kú fẹ́ tún sọ̀rọ̀ ọyẹ ti kú gan ni ó ọmọ sọ bẹ́ẹ̀ fún bàbá bá pé òun ni ó kọ̀ lé mi ah. àwọn ọ̀sẹ̀ wọn ò wáyé àwọn ò wáyé ó ti mọ̀ pé wọn bá tún lọ bá lọ bá olóore ju ṣe báyìí nígbàgbọ́ lẹ wa tí ò tí ò jẹ́ pé ó jiná ó jindò òun la yé sáfi ń tóbi lẹ́mi wá ọlọ́run ní òun náà. ọlọ́run ní gbogbo ohun tí kálukú ṣe láyé tó ti ṣe bú ẹ̀yìn ọlọ́run la fi hàn kálukú. وضل عنهم ما كانوا يفترون ọlọ́run wá rùdú ila Allahi mauláhùn láàkọ̀. ọlọ́run gbogbo wọn ládà padà lọ bọ́lọ̀m ó tóbi ni ó kéré ni ni nípò ni olówó ni olówó ọ̀ràn lọ́bọ́lọ́ ọba tó jẹ́ pé òun lolùgbójúlé wa nítòdodo gbogbo ẹni sẹ́yìn ń rò pé ìgbójúlé òun kọ́ olùgbójúlé ẹ̀dá tí ò nírọ́nú òlọ́lọ́ tó ọba ń gbẹ́kẹ̀ léèyàn ọ padà rí pé yọ yẹ̀ fún ọ minalibari yati misiki nubunu misikini minalibari yati misiki nubunu misikini inalabi anza tarijuhu inalabi anza tarijuhu wataamuluhu wataamuluhu إن الذي أنت ترجوه وتامله إن الذي أنت ترجوه وتامله إن الذي أنت ترجوه وتامله من البرية مسكين بن مسكين من البرية مسكين بن مسكين gbogbo ẹni tẹ́dà mọ́ ánsà tàríjúhù gbogbo ẹni tí ọ̀hún ta máa pé yóò mú nǹkan wá wàtàmùlùhù òun retí dáadáa ọgbẹ́kẹ̀lé nínú àlìbàrí yá ti nínú àwọ Mèsèkéèlé mẹ́ra lè bàrí ìyá ló náà ẹni tó náà gbé gba tiẹ̀ náà lọ bọ́lọ́ ni. Ọ̀dọ̀ ọlọ́run bó ti parí ẹ̀mí ó ní múlí fún àwù ìlàlá. Gbogbo ẹni tí wọ́n wò òun ní bùkátà

alùgbà rẹ o tí ń wògbò à tí ò rí nǹkan kan tó lè dé o odò ọ̀sùn ni o kò sí tó lè ṣe wọ́n wà wọn tì wọn ò ní lè gbà wọ́n tọ́ba díjú àlìkìyàmà ọlọ́run ní kálukú wọ́n gbára lé o ẹ̀já máa yà bí tọ́lọ́run wá fẹ́ júwe ara lẹ́yìn tọ́fà sọ ya mọ́kẹ̀fẹ̀ líla ọwọ́ afẹ́ márùn jáde wá ìtọ́rọ̀ yìí fi jábẹ́ ni wípé ẹ̀ wo sẹ́ẹ̀mí tí mo ti. ẹni tí ò se nǹkan kan lẹ̀ ń sìn ó yẹ kẹ́ ẹ lè wo ohun tí mo ṣe kọjá pé mi ò lẹ́ẹ̀fì mọ̀ pé mi nìkan ló tó sìn tí ó yẹ kẹ́ ẹ ṣẹlòmíì. kí ló mú yín fi ń bo eégún ẹ ń bẹ eégún ẹ̀fẹ̀ mi ọlọ́run lẹ̀kún lè máa ń yarí súnkúnkún mí náà sàmà ìwà làárùbí ọlọ́run ní ẹbí wọ́n léèrè níwájú àwọn ọlọ́njọ́ ẹsẹ̀ mi ọlọ́run lẹ̀ tì mí ta lẹni tí ń sáàsì kì í fún yín láti sánmà tí ń rọ̀jò tójò bá rọ̀ tílé ó fi mú fẹ́ gbin nǹkan tí ó jáde ta ní ń ṣe yẹn. nínú sàmáyé wàhálà ìbéèrè ní ta ní. àmàrin yẹmu kò sámúà ẹni tí kápá abẹ́ ẹsẹ́ gbọ́mi yìí ń bẹ lọ́dọ̀ ẹ̀ sáá tí ọba fẹ́ gbọ́ mọ́ ọlágbárẹ̀ wálé abúsọ́ ọ̀rà àwọn ojú ríran táà lẹ́ni à ń ṣe ni o ẹni kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ ó lè lo yóò lo sámù yóò mọ ánímú fúrádù lọ́ba ń débi ojú ọmọ sábà wá ń jámú ọlọ́run sọ àjọ lálọ́. Tani kápá ìgbọ́ràn àti ríran, tani bẹ lọ́wọ́ ẹ̀ tẹ́ tó fi sin ẹlòmíì lẹ́yìn ẹ̀. Tá alágbára rẹ̀ káàtì mú alààyè jáde ní òkú. Dàálẹ́ni tí máa ń mú òkú jáde látara láàyè. Tọ́ bá wo ó mú jáde nínú òkú gbogbo sáàgbì mi. Bágbàdú ọba wúlò yọ kọ̀kọ́ kú. Ètà àgbì yọ rà. Bí sọ ọba wúlò iṣu tá a gbìn yọ rà tọ́bá ti wà ń lóye bèè tí ó rà àlàfọ̀ kàfẹ́ ń tọ́da. sani sẹlẹ̀hùn tó mú èbùsọ fi sínú ilẹ̀ tọ́kọ́kọ́ rà náà tọ́ rà tán kó tó wá máa mú àti tí ó yè tí ó di sùn yìí kó tó máa mú jáde. àmúra ta ni máa ń yí ọ̀ràn padà bó ṣe wù ú ọlọ́run níbẹ̀ ẹ̀ bá di bàbá aláǹdúgbò àbàbà olóòṣà bàbá eléégún bàbá ọlọ́gìyàn tẹ́ ẹ bá bi wọ́n léèrè tí wọ́n sọ ni pé wọ́sáyà kú lúnà lọ́wọ́ tí wọ́n sọ náà ní pọ́lọ́run ni. Bàbúlá bàlá tàtàkùn. Ọlọ́run níwèé ànábì sọ fún wa pé ṣẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run. Bàbúlá bàlá tàtàkùn. Ẹ páyọ̀ ọlọ́run. Ìgbẹ́yìn náà wá ọmọlé òkè lóde tẹ́ ẹ̀ máa ṣe ọba. program sí ọlọ́run níbẹ̀ bá tiẹ̀ mọ̀ dáhùn ẹ̀fà dáàbì fún mọ̀ lọ́rùn ẹni tí ń ṣe gbogbo ń tó yìí ni Allah rọ́bù fún lè hákù rọ́pù ọba tó jẹ́ lọ́dà yín oní ọ̀pá yín oníyọ̀ràn yín padà àlàákù

àmàrójú ara ààyè gbọ́ tó ní yá lè rójú kàrà ààyè wítọ̀lá kàrójú kàrà ààyè wítọ̀lá kàrójú kàrà ààyè gbọ́tọ̀lá kàrójú kàrà ààyè gbọ́tọ̀lá fún kíta lè kó wáyé tàbí rí وللواقي له بلا ذهب لكل العارف نبي أرد أردنا لمقامات العلوم كذا حققها ترشد صاحب الهمم حققها ترشد صاحب الهمم